kan sí o mo pé àti kí gbogbo àwọn lọ́balọ́ba tó bẹ̀rẹ̀ lórí ọba wa olómù ẹ ó pẹ́ láyé a tún padà ṣe eléyìí yóò ṣojú ẹ̀mí yín a ò ní ṣe lẹ́yìn yín bàbá wa a mo ẹ foríjì mi bàbá wa iléeṣẹ́ ìgbàjà bàbá yóò pẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ tí ìjọba ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ agbára náà ẹ lo ọjọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ bàbá ẹni tó bá wù yín nínú àwọn ọmọ kéékèèké yìí àwọn tó rúgbà ẹni o kẹ́ tó lọ màá mú tẹ̀lé yín bákan náà ni mo kí gbogbo àwọn lọ́ba lọ́ba wa tí wọ́n wá láti ibi tó ti jìnnà mi ò lè dárúkọ gbogbo yín gbogbo ọba ẹ̀sìn pátápátá mo kí yín bàbá lówù ẹ̀yin náà wọ́n ní pé ká fún yín lọ́mọbìnrin kan bàbá wa olùsìn ìjàrá ìsìn àdúpẹ́ fún ẹ̀kọ́ tí ẹ kọ́ wa nípa bí a ṣe máa gbin iṣu sínú àpò ní agbára ọlọ́run ojú yìí ò ní fọ́ o etí yìí ò sì ní di ohun tó ń gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹni tí kì í jẹ́ kéèyàn jáde kò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ yín ẹ pẹ́ lórí ìtẹ́ bàbá yín kan ní kéṣe tó báyìí pánikà ṣe àdúrà fún àwọn ọmọ ẹ̀mọ́ a sì ṣe lórúkọ kábíyèsí olùsìn ọ̀fíìsà lùsìn àti gbogbo àwọn ìhà rẹ mẹ́jẹ̀ẹ̀jọ àti àti òwádìí kékeré yẹn yàtà kọjọ àti gbogbo ẹ̀yin olórin pátápátá ẹ wá sí ìsanlú ìsinláyọ̀ ẹ padà sílé yín láyọ̀ àtàlàáfíà àti ẹ̀yin nígbà tí náà a kí yín ẹ kúṣẹ́ ẹ̀yin ọlọ́pàá a gbogbo yín pátápátá kú ò yín níbọn o ẹ̀sìn ń lè sì tàyàn níbọn ẹ mọ mólè lòdò ní yín o ẹ̀yin fìjìláńtẹ́ ẹ̀yin ọdẹ pátápátá àti yín gbogbo ẹ̀yin ìjòyè ní St. Louis àti yín o ẹ kú ọdún ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ ẹ̀yin ọmọ ẹni ru ẹrù yàláyé yín o ọdún là ń ṣe ayé yóò máa dùn ẹni máa kóró ilé ọkọ tẹ ń lọ ẹni ṣe rú bàtẹ bá parí ẹ̀kọ́ yín ẹ lọ yunifásitì o kò ní ṣe wọ̀ yín ọdún tó ń bọ̀ yóò ṣojú ẹ̀mí gbogbo wa a ní kí n ṣàdúrà fún yín pé ẹ ò ní sí ilé ọkọ wọn o ẹ ní gégún eléégún o ojú yín ò ní fọ́ o ahọ́n yín ò ní lọ́ o gbogbo bí kẹ́ bá ń lọ ẹ máa bá ojú rere Ọlọ́run pàdé ọdún ìjẹsù là ń ṣe ọdún iṣu tuntun ohun tuntun tuntun yóò máa wà nílé ayé yín ohun tí owó ò ṣeé fọwọ́ bò ire ńláńlá yóò máa dọ̀dọ̀ yín so àwọn ṣàdúrà yìí fún yín yóò sì ṣẹ mọ́ yín ẹ ní wọ àkísà kẹ́yìn aṣọ ẹ ò ní jẹ egungun kẹ́yìn ẹran ní àárín àwọn ẹgbẹ́ láàrin àwọn ọgbà wọn ò ní máa fi yín pamọ́ lágbára ọlọ́run ẹ máa gòkè sí ni o àṣeyí sàmọ́dún o. tí bí tìbà sanduna ti ń ṣàdúrà ní ṣókí lọ́ba ti ń ṣàdúrà àwọn ọmọ yẹn máa dìde ń kọ̀ọ̀kan wọ́n máa lọ síwájú àwọn lọ́ba lọ́ba láti mú kéèké wà ń bẹ̀ kí àwọn eléyìnbó pè ń pọ̀ kí wà ń bẹ̀ tẹ́ fi mú iṣu yẹn. aláìsí àkókò ṣòkòkò tó fi àkókò kí gbogbo àwa tí àwa ní abẹ́ ìtòbí lé orúkọ olófin ti ìsanlé ìsìn mo wá ń gbàdúrà fún ìlú ìsanlé ìsìn wípé ìlú náà ò ní dàrú o gbogbo ẹ̀yin tí ọlọ́run fi ìjọba ìsanlé lọ́wọ́ ọgbọ́n ọlọ́run àbọ̀ ọlọ́run ìpamọ́ ọlọ́run yóò mọ̀ wà pẹ̀lú yín o orúkọ ọmọ nírú ọmọ kábíyèsí mi tó yín pè lórúkọ ṣùgbọ́n inú bíbélì Solomoni ni ẹni tí ó gbọ́n jù ọgbọ́n tí ọlọ́run fún yín gẹ́gẹ́ bí Solomoni gẹ́gẹ́ bí orúkọ yín sà tó yín pè lórúkọ sà ọlọ́run ní jẹ́ kí ọgbọ́n yín kó jọba o gbogbo agbárakàbára tó bá sì dìde láti ba ìlú ìsàlójẹ́ gbogbo ọ̀run mọ̀ dáná sọ wọ́n o gbọ́mọgbọ́mọ àwọn agbénipa àwọn agbéni sọ yín kẹwàá sàránṣọ́ọ̀mù kò ní jẹ́ tọmọ sálà gbogbo àwọn tá a wà níbí o. ìlú ìsìn ìlú gbogbo ìsìn ò kwara ò nàìjíríà o gbogbo àti lọ́dún yìí ohun tó mú ká dìde ìṣẹ́jú kan lórúkọ ẹnikẹ́ni ní ọdún tó ń bọ̀ ní jẹ́ ìpè wa o àdúrà wọn máa gbà o ẹ ṣe lórúkọ gbogbo ìlú àwọn ọmọ yìí dìde ẹ̀yin ààrẹ mo kí yín ẹ ṣeun ẹ̀yin ológun mo kí yín ẹ ṣeun wọ́n dìde. àmúga ti wà ń bẹ̀ ní ayé ìjọ́un fọ́ọ̀kì tiwa lóde òní nílé yìí àmúga ìyẹn pẹ́ńpẹ́ là ń pè é ara ọ̀pẹ láti rí iṣu kọ̀ọ̀kan ẹ̀yin kábíyèsí àtẹ̀yin tó nílé ayé ẹ̀yin ìyá o ẹ̀yin bàbá o gbogbo ẹ̀yin ọba àti gbogbo ẹ̀yin alayé. o so a máa lọ a lọ bẹ̀rẹ̀ láti sàlẹ̀ báyìí. ìdóòlù wo lélẹ̀. ó dùn ọ̀nà wá. ó dùn ọ̀nà wá ó dùn ọ̀nà wá máa lọ báyìí máa lọ lọ bẹ̀rẹ̀. ẹ tẹ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ ohun tó kàn báyìí ó ní àwọn eléré wa ìṣẹ́jú.